Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. orí ló bá mi ṣe ee eh, orí ló yọ mí orí ló yọ mí ee eh, orí ló bá mi ṣe bí ìṣe ayé ti bàjẹ́ sí orí bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe eh, orí ló yọ mí orí ló yọ mí eh, orí ló bá mi ṣe nínú àfin ayé ti bàjẹ́ sí orí bá mi ṣe nínú òwúrọ̀ nínú ayé tí bàjẹ́ sí orí ló yọ. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèsè àpèpọ̀ ẹlẹ́dàá ní orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ orí ló yọ orí ló yọ orí ló bá mi ṣe inú ọ̀fun ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ orí adé tó gẹṣin lẹ ló kọrin mú wọn ojú ẹni màlárí tó àríyànnú ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé o wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó di ijó ẹnìkan ṣó orí ẹni ló ni lágbo ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí. orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe inú àfin ayé ti bàjẹ́ sí orí ló bá mi ń ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ. orí orí orí ló bá mi ń ṣe. orí mi àpérè orí mi àpésàn orí lẹjà fi ń la bújá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀. orí ló bá mi ń ṣe nínú àfin ayé ti bàjẹ́ sí orí ló yọ inú rògbòdìyàn ayé tí bá jì sí orí ló yọ mí orí ló bá mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bá jì sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bá jì sí orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe eh, eh, inú àfin ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe inú òwúrọ̀ ẹ kalẹ́ o bàjẹ́ sí orí ló yọ mí ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹni wò lè sọ orí ló yọ mí ò ló yọ. fresh one oh five point nine fm. ní làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpébọ̀ ẹlẹ́dàá ní orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ orí ló yọ orí. ilé fọ́fọ́ a rí àwọn àgbà àwòrò ṣàṣà. ìwà fún ayé ti bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí. a ti mọ̀ yí pé orí ló yọ ètò tẹ̀ ní ó ní àpẹẹrẹ ni. lókọ̀rin mú wọn ẹ fi àsìkò yìí kí ọ̀rẹ́ wa ọ̀rẹ́ mi ọ̀rẹ́ bí ọmọ ìyá. wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò di ẹnìkan ṣó orí ẹni ló mú ni lágbo ayé ọdún bá. ìtàn tí ò ṣe é san lórí rédíò yìí. mo forí lu kìlọ̀ pẹ́. alàgbà wálé làwọ̀ àti gbogbo èèyàn ń pè ní wálé promo. orí ló bá mi. kí ẹ̀yin náà pé káwọ̀ sí fresh fm. orí ló yọ. orí ló yọ mí. Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi. ayé ti bàjẹ́ sí owó ló bá mi ń ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ. orí orí orí ló bá mi ń ṣe orí mi àgbẹ̀ orí mi àgbẹ̀ sọ orí lẹ́jà fi ń labújá. rárá dá dúró rárá torí pé omi ń bẹ lámù tí a fẹ́ yà lálẹ́ yìí àbí ká tètè kó ńlẹ̀. ayé ti bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe ee orí ló yọ. ọmọ ọba mo kí ọ. orí ló yọ mí ee orí ló bá mi ṣe ọba lọ́la mo ṣe ọ́ pẹ̀lẹ́. ti bàjẹ́ sí orí ló bá mi ṣe. ó kàn ń bínú orí ni. ẹ já lọ sábàlá àkọ́kọ́ ká béèrè pé ta lè rí kan. rí kan èmi lè rí kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lẹ́rìí kan o èmi lẹ́rìí kan. má kì í fèsì wọn. èmi lẹ́rìí kan o. o tiẹ̀ tí ìjọba o ti ń wẹ́ ni tọkọ̀ kọ́ sọ ní túbú. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. bọ́ọ̀bá jọba òun tán. èmi lẹ́rìí kan o èmi lẹ́rìí kan o. ti wá jọba náà náà náà ní ìsìn náà. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta tó wọ bí nìyẹn ta lẹ̀rí lẹ̀rí kan o èmi lẹ̀rí kan hello sir. yes sir ẹ káalẹ́ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ káalẹ́ o akeemu iyan ló ń pè yín láti jẹ gbogbo. akeemu iyan. iyan bẹ́ẹ̀ ni. ah kárọ́ bẹ́ẹ̀ sí ló kù. ẹ̀rí kan yìí. ẹ kó ètò bàbá ọjà. sá. ẹ̀rí kan mi o. kí lẹ̀rí yín sà ọ̀nà yìí mi náà pọ̀ mo wà láyọ̀ àti àlàáfíà. alihamudulilayi. pẹ̀lú àwọn ẹbí mi lílọ bíbọ̀ mi ìrọ̀rùn ni o. Hmm. ìyẹn jẹ́ kí n lè dúpẹ́ o. olúwa ṣeun. ẹ ṣe ẹ kó ètò à ń gbádùn. èmi lè rí kan èmi lè kan sẹ́ èmi lè kan èmi lè kan èmi lè ta lè kan o ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ o kan o èmi lè rí kan o èmi lè rí kan o. ẹ ká lẹ́wọ̀n tá a lè rí kan. èmi lè rí kan o. orúkọ yín bolẹ̀ tí ń pè wá. orúkọ mi ní yínká ọlọ́nìjà ti àyídà mi. yínká ń pè yínká. ọlọ́nìjà ti àyídà mi. kí lẹ pé àyídà dé. lélẹ́kùrọ̀ nígbàdàn. lélẹ́kùrọ̀ ọ̀dà ẹ̀rí kan yìí. ẹ̀rí kan ní o mo dúpẹ́ lọ́wọ́ 2020 to two thousand and twenty one. ṣé mo sà. mo ń gbọ́ yín. àbúrò mi ó kó lọ sí ilé rẹ̀ ní ayétòrò. bẹ́ẹ̀ tẹ̀ wọ́n gbọ́ wọ́n gbọ́ pé èsì jẹrẹ́lítọ̀ tó máa ń fi àwọn èèyàn léṣe ní ìdílé fún ara rárá. ìgbà tó wá tilẹ̀ kí àbúrò mi yẹn wọ́n tó bí ẹsẹ̀ ń bílẹ̀ mi gangan ni ọmọ ìyá bàbá mi lẹ́yìn kan bílẹ̀ mi ni. nígbà gbà nígbà gbà bá sùn wọ́n pe yẹn bẹ́ẹ̀ ni mhm. níjọ́ yìí gangan bàbá wa bá sùn ìbí náà kí n bọ́ kúrò ní ọ̀dọ̀ rẹ̀ níjọ́ yẹn ni ó tún ní agbọ́kànlá yàrá òun pé pé wọ́n pè pé kí wọ́n bọ̀ ní chọ́ọ̀chì òkè nínú ọ̀gá wà tó ṣẹlẹ̀ yẹn wọ́n tó wá kó wá látò tó lòdù ní gbé ọ̀gbẹ́dàgbẹ́ wọ́n tó wá kó wá látò tó gba akọ́nú yẹn pa tó gba tó gbogbo akọ́sàkùn lẹ́sà nínú ilé yẹn táwọn ìjọba fẹ́ lọ sí chọ́ọ̀chì wọ́n fẹ́ lọ sí chọ́ọ̀chì ẹ̀sìn náà sí ayétòrò nígbà ní ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ayétòrò ọ̀nà muslim ọ̀rọ̀ yẹn dɔ ka kunfɛ ni tɔtɔ de bɛ kunfɛ misa waati ni ayidade bi bɛ bɔn fún wa di dɔ ka pèsè pèsè ni dɔ ka kii pé api ni àbúrò mi wa kɛ apu akele bɔ ne kankan o wọn bá ní àwọn pèsè pé kò jì ah kò jì bò wọn ní àwọn gbogbo àwọn pé gbogbo àwọn ní olè rẹ kó kò jì pé wọn jẹ kò jì wá sísí kò jì ní ìjẹ sasa kò jì onígbóni àwọn ọ̀dà pèsè pé kò dáhùn àwọn bí àwọn mẹ́fà nínú ilé àti bí àti bí a ti wúlò ní ní ìlú kúrò lọ́dọ̀ wọn bá gbàjà nítorí yẹn tó lọ sí church àwọn ọmọ tẹ̀lé tó ń wẹ́ pẹ̀lú wọn láti ìlú yẹn àwọn tó ti dé lórí àwọn ìtọ́jú yẹn. ọlọ́run ṣàjẹ́ wọn ó jí kányìn. wọ́n sá wọ́n ẹ̀jẹ̀ kan jẹ́rẹ́tọ̀ jẹ́rẹ́tọ̀ bá ti wọlé ìsìn wọlé atakùn lọ́dọ̀ sọ́ọ́ èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan o. bóyá àìsàn ló wà wọ́n lára. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. hello. ẹ̀rí kẹ̀mí náà. ẹ̀rí ti kàn yín ọ̀rẹ́dì orúkọ yín. ẹ̀ka alẹ́ o. orúkọ yín wọlé tí ń pè wá. orúkọ mi ni Yusuf Abbas láti Soka. bọ̀dá Yusufu ẹ̀rí kàn yín. bẹ́ẹ̀ ni ẹ̀rí kàn mí o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ó sọ mi látọdún tán ti mi ó sọ mi dì sí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. alihamudulilayi. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ẹ jẹ́ amú kan sí. èmi lè rí kan sẹ́. ẹ kálẹ́ o. ẹ kálẹ́. orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá. orúkọ mi nínú jẹ́nà adélèké láti ìbàdàn. láti ìbàdàn. bẹ́ẹ̀ni n gbàdúgbò lọ́wọ́ ọlọ́run ni. ọ̀yà ọ̀yà. ọdún yẹn mo wà ní àbújá so àwọn yẹn adájọ́ kan sọ̀rọ̀ lọ́wọ́ àpọ̀nbẹ̀ ìkànnì wa wá gbọ́ haúsá so ìkànnì wa yẹn ọwọ́ ń gbọ́gbọ́ haúsá yẹn sọ pé tẹ́wà ti di ní òru a máa wá sun nílé yìí a máa sun àwọn òde gbọ́n tó ń sọ ṣùgbọ́n ṣáà lọ tán ìyá sọ́wọ́ gbà wọn náà máa sun ilé ìmọ̀ dáná máa sun náà báyà ká fún sun ilé lónìí ó gbà lọ sùn àwa lọ sùn lónìí náà jì wọn ní fi gbogbo apáta inú ilé ilé yàrá sùn lálẹ́ jẹ́ hmm. wọn dẹ̀ sùn dẹ̀ sùn ilé ìfilẹ̀ tó mọ́ wọ́n sún. ìgbà tílẹ̀ wa mọ tí wọ́n máa padà rí wa wọ́n máa rí pé àṣìná lé. Hmm. ọpẹ́ ńlá ni adúpẹ́ arógúngbógunmi ìpàdé àdúrà arógúngbógunmi ó ti wá di ọjà àgbáyé èrò kẹ̀tíkẹ̀tì ní CAC òkè ṣẹ́gun olókùn mẹ́wàá district headquarters ẹlẹ́yẹlé ìbàdàn ní gbogbo àárọ̀ ọjọ́ ṣẹ́gun tuesday níbẹ̀ ni olúwa ti ń lo pastor michael ajayi àti wòlíì obìnrin fúnmiláyọ̀ ajayi dádì amami arógúngbógunmi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè míì lábẹ́ àkóso ags pastor ògúntadé lọ́sọ̀ọ̀sẹ̀ làwọn èèyàn wá sínú pàdé àdúrà yìí tí wọ́n sì jẹ́rìí sí agbára ọlọ́run ìwọ gan ni ẹ̀rí iṣẹ́ ìyanu kan ìwọ náà dìde fúyà wàá bá jésù kristi pàdé nínú ló pàdé àrógúngbógunmi èyí tí ó tún kò lọ́jọ́ ṣẹ́gun tuesday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ títí di aago kan ọ̀sán jésù kristi olúwa yóò gbé ogun ayé rẹ mi ọ̀rọ̀ yóò sì dayọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ bá ń bọ̀ ẹ wá ọ̀nà dé olúṣèyí bus stop ẹlẹ́yẹlé ń bàdàn ẹ sọ fún ọlọ́kadà pé cac òkè ìṣẹ́gun lẹ́ ń lọ iwájú church gan ni wọ́n ti sọ yín kalẹ̀ ẹ ló sà dádì arógúngbógunmi o oh nine o oh eight one seven one six one six two ẹ ló mọ̀ mọ́mí arógúngbógunmi o oh eight o five two four six three six nine nine jésù olúwa. àtàwọn jìnnà àwọn tó bá fẹ́ fẹ́ ránṣẹ́ láti nàìjíríà lọ sílùú amẹ́ríkà o. èyí jẹ́ express ló lè ṣe láìsí magomago fásikẹ́ àtàkẹ́mù worldwide sá ni wọ́n wò. ìgbà tó bá tó bá ní sèbálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní sèbálẹ̀ odò AAJ express àwọn làgbàlẹ̀gbọ́n nípa káfẹ́ rò ránṣẹ́ láti lu nàìjíríà lọ sókè òkun. ẹ̀yin ti wà níbàdàn nílé olúyọ̀lé tẹ́ fẹ́ fi rò ránṣẹ́ sókè òkun ìfọ̀kànbalẹ̀ ti dé o pẹ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí wọ́n tún ti wá tẹ̀dó lẹ́ka sílùú ìbàdàn abide nípa ẹrù ẹ sílùú USA Canada Europe UK South Africa tàbí Ghana ambassadọ wọn tó jọmọ bíbí ìlú Ìbàdàn ìyẹn mọ́gàjí Ọládẹjọ Alhaji Luku Jazz tí wọ́n ń gbé nílùú New York New Jersey wọ́n wà níbẹ̀ fún ẹ̀rí àrídájú ọ́fíìsì wọn nílùú Ìbàdàn kalẹ̀ sí Glory Resort Center plot one one three MKO Abiola Way beside Capital Building Adeoyo roundabout Ring Road Ìbàdàn ẹ sì tún lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero two two nine six eight two five six tàbí zero seven zero eight three zero zero one five eight zero doorstep delivery ní aaj express because we save you from stress and we deliver cheaper. Má lọ wàrà ló má lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta tàbéèrè mẹ́ta thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ma jẹ̀kun yeye thirty twenty mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó tàbúwò tàbúwa alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí i. ẹ káàbọ̀ padà thirty twenty tọ́lọ́sọ̀ọ̀sẹ̀ wa pẹ̀lú iléeṣẹ́ MTN. àwọn tó jẹ lọ́sẹ̀ yìí àwọn mẹ́wàá bá a ṣe sọ orúkọ wọn ti jáde. Now let's go. thirty twenty àlàyé ẹ̀ rèé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ MTN ni tẹ́ bá tẹ star thirty twenty ash á gbé àwọn kinní yẹn wá fún yín pé ìbéèrè mẹ́ta lẹ láti dáhùn wọ́n tẹ̀ tuntun wá ti gbé àrà míì wọ̀ báyìí láti first of March consolation prizes máa máa wá fún àwọn tó bá ti kópa lórí thirty twenty trivia game trivia game consolation prizes winners ni wọ́n pè é wọ́n máa máa yàn wọ́n randomly ni. ìbéèrè márùn-ún lórí sports eré ìdárayá entertainment current affairs bible àti islamic studies àwọn nǹkan tí wọ́n á béèrè ẹ̀ lé lórí nìyẹn consolation prices la kò tí ì mọ ojúlówó ẹ̀bùn gangan tí àwọn tí wọ́n bá jẹ́ tí wọ́n á jẹ o náà nítọ̀sẹ̀ yìí àwọn tí wọ́n jẹ rèé o ẹni àkọ́kọ́ tó jẹ tẹlifíṣàn ńlá kan ni wọ́n jẹ nọ́mbà wọn parí pẹ̀lú five one three nine. ta ni nọ́mbà yìí parí pẹ̀lú five one three nine ṣó wà ń bí. oh okay to pick it up at Fresh FM later mo rò pé wọ́n ti pè wọ́n àbí okay orúkọ wọn ń jẹ́ Badmus Waheed láti Ìbàdàn nǹkan tí wọ́n kọ sórí ìwé tí wọ́n fi ránṣẹ́ sí wa látọ̀hún nìyẹn to pick it up at Fresh FM ẹnì kejì six three five two ló parí nọ́mbà wọn ta ni six three five two parí nọ́mbà ẹ̀ ẹ sún síwájú síbi microphone yẹn. ooo oh. ah ntọ́kọ síbi ní agbára díẹ̀ o orúkọ yín mo ń bọ̀ kí lẹ yín sà. Joseph Olúṣẹ́gun. Joseph Olúṣẹ́gun Ìbàdàn ni wọ́n kọ síbi pé àdírẹ́sì ọ̀dọ̀ yín home theatre ni wọ́n sọ pé ẹ jẹ́ ẹ lọ bá mi gbé e fún wọn home theatre lẹ jẹ́ ẹ má nìṣó ẹ bẹ́ẹ̀ ní tẹ́ ẹ fẹ́ wí ọyá kí lẹ fẹ́ sọ. mo dúpẹ́ lọ́wọ́ àwọn MTN ọwọ́ wọn máa ròkè iléeṣẹ́ wọn ní jóná iléeṣẹ́ Fresh FM náà. No ọwọ́ iléeṣẹ́ wọn ò ní jóná ẹ lọ gbé ẹ lọ gbé home ọlọ́wà gbé wọn ga abẹ́ ni home theatre tẹ́lẹ̀ mi ò ní sá ẹ ní ẹ ti ní home theatre olúwa ṣe olúwa ṣe. now number three ẹni tí nọ́mbà ẹ parí pẹ̀lú five four four one five four four one ìjọ wà ń bí ok wọ́n ní ok owó làwọn jẹ ten thousand naira làwọn jẹ wọ́n ní wọ́n fi account account details sent mo rò pé wọ́n ti ṣe owó wọn sí wọn ok orúkọ wọn ń jẹ́ Balógun Adédàmọ́lá. bákan náà nọmba four ẹni tó jẹ nọmba four lọ́sẹ̀ yìí ninety seven fifty one nine seven five one ló parí nọmba wọn ǹjẹ́ wọ́n wà ń bí ok olúfẹ́mi joseph i think ẹ mọ́ microphone olúfẹ́mi joseph in tó wà ń bí tí wọ́n kọ sí orí orúkọ yín pé ẹ ni table top gas cooker table top gas cooker kí lẹ fẹ́ sọ fún iléeṣẹ́ MTN. Ah, iléeṣẹ́ MTN wọ́n ṣe o and Fresh FM ọlọ́run máa gbọ́wọ́ yín sókè o. ẹ ṣe ẹ lọ gbé kúkà wọn fún ẹ ẹ nọmba five ẹni tí nọmba yìí parí pẹ̀lú five zero eight six five zero eight six ǹjẹ́ wọ́n wà ń bí? orúkọ wọn Afọlábí Timothy oh, Ọ̀yọ́ town ni wọ́n kọ sí orí ìwé wọn ni wọ́n kọ sórí orúkọ wọn ń bí ayé pé wọ́n ti pè wọ́n ìlú Ọ̀yọ́ ni wọ́n wà ten thousand naira ni wọ́n jẹ wọ́n ní wọ́n ti fi account details wọn náà ṣọwọ́ tó túmọ̀ sí pé ó ṣeé kí wọ́n ti rí ten thousand naira wọn gbà. ẹ̀dùn ìjókòó èwo leléyìí ìjókòó ọ̀tà. ok ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú two nine four two wọn sì ń bí àbí wọn wà ń bí ok two nine four two Adéọ̀sùn Elizabeth Ijoko. ni wọ́n kọ síbẹ̀ ten thousand ni wọ́n jẹ account details sent ni wọ́n ṣe kọ síbí nìyẹn. number seven ẹni tí nọ́mbà ẹ̀ parí pẹ̀lú three two nine eight ǹjẹ́ wọ́n wà ń bí three two nine eight wọ́n wà níbí ok ẹ kalẹ́ máa ń. ẹ kalẹ́ sà. ẹ pẹ̀lẹ́ yes sà. ìbàdàn ni wọ́n kọ sí orúkọ yín bí ìbàdàn lẹ́yìn gbé. bẹ́ẹ̀ni ok um, ẹ̀yin ni alaba adékúnlé. bẹ́ẹ̀ni sà. alaba adékúnlé. yes. ok table top gas cooker gas cooker náà lẹ́yìn náà jẹ́ ẹ ló bá ń gbé fún wọn. iléeṣẹ́ MTN ẹ ti dọjà lórúkọ Jésù wọn ní tán. àmín. Fresh FM Ogo yẹn kò ní wọ mi. àmín. iléeṣẹ́ yóò ní jóná o. àmín àmín. ẹ̀mí yóò gùn sá. àmín o. thank you. ẹ ṣe. nọ́mbà eight ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú eight six three two eight six three two ǹjẹ́ wọ́n wà ń bí wọ́n wà ń bí ẹ wà ń bí orúkọ yín Múradéyọ̀ ọmọlára bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọmọlára muradeyọ ìbàdàn ń bí ni wọ́n kọ sórí orúkọ yín wọ́n ti pè yín tẹ́lẹ̀ ok ah, blender ni wọ́n sọ pé ẹ jẹ ẹ lọ bá ń gbé blender wọn fún wọn to pick it up at Fresh FM ok ẹ bá ń gbé blender wọn fún wọn. number nine MTN number tó parí pẹ̀lú three four three seven three four three seven miss sarah Ibadan. wọn sì ń bí ah blender ni wọ́n jẹ́ o miss sarah three four three seven ló parí nọ́mbà yín o ìbàdàn ni wọ́n sì sọ pé àmúdẹ ní dánilójú pé wọ́n ti pè yín ni wọ́n ṣe mọ orúkọ yín àti ìlú tẹ́ ẹ wà blender ni wọ́n sọ pé ẹ jẹ́ tẹ́ bá ti ráyè láàrin ọ̀sẹ̀ ẹ wá sí Fresh FM kẹ wá gbé blender yín. nọ́mbà ten lọ́sẹ̀ yìí ẹni tí MTN nọ́mbà ẹ̀ tó parí pẹ̀lú seven nine four three seven nine four three ǹjẹ́ wọ́n wà mí Abibat Ibrahim ó dá mi lójú pé wọ́n ti pe àwọn náà torí pé wọ́n sọ síbi pé Ìbàdàn ni wọ́n wà. Abibat Ibrahim wọ́n ní to pick it up at Fresh FM later standing fan standing fan ni wọ́n jẹ ó jẹ́ bó ṣe jẹ́ fún tọ̀sẹ̀ yìí thirty twenty ẹ̀yin náà ní àǹfààní àti jẹ ìtẹ́ṣe ni wípé ẹ pè thirty twenty lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ MTN yín ẹ dáhùn ìbéèrè mẹ́ta tó bá béèrè lọ́wọ́ yín á béèrè èdè tẹ́ ẹ fẹ́ èdè tẹ́ ẹ bá fẹ́ ní ó fi ìbéèrè lọ́wọ́ yín tẹ́ bá sì ti dáhùn tẹ́ ẹ yege ẹ tún lè ṣe kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe kẹ́ ẹ tún ṣe ní àkàìmọye ìgbà torí ńgbà tí wọ́n bá máa kó gbogbo àwọn tó jẹ papọ̀ wọ́n á yí koto yẹn láti mú èèyàn mẹ́wàá ń bẹ̀ ni tàbí kẹ́ ẹ tẹ star thirty twenty ash a máa gbé àwọn ìbéèrè yẹn wá lọ́kọ̀ọ̀kan ẹ̀ dẹ̀ máa dáhùn òye ìgbà tó bá wù yín lẹ lè dáhùn àwọn ìbéèrè yẹn twenty naira péré tàbí thirty naira péré ló máa já lórí owó yín oye ìgbà tẹ́ ẹ bá ti ta sí ní òfin yín láǹfààní àti jẹ o thirty twenty ti MTN nìyẹn ẹ ṣeun ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. thirty twenty mo béèrè mẹ́ta ká béèrè mẹ́ta thirty twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn rere thirty twenty. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó mtn rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ sunday láwọn ìkànnì fresh fm èyí ó fún ọ láǹfààní láti mọ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó o nílò ni pé kó o testa thirty twenty ash àṣàbípe thirty twenty lójú òpó mtn rẹ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè jẹ́ ẹ̀bùn ta bua alùpùpù ọ̀kadà tẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó mtn ní gbogbo ìkànnì fresh àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. national lottery regulatory commission fọwọ́ sí. ká tó máa lọ ká tó tẹ̀síwájú wọ́n ní ká sọ fún yín pé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí thirty twenty àwọn ẹ̀bùn tó wà ńlẹ̀ rẹ o Android phone microwave television home theater, oven toaster gas cooker àti àwọn ẹ̀bùn owó cash prices. bí wọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn pé ẹ̀bùn tó wà ńlẹ̀ fún tọ̀sẹ̀ tó ń bọ̀ nìyẹn bẹ́ẹ̀ bá ṣe ta sí bẹ́ẹ̀ bá ṣe dáhùn ìbéèrè sílẹ̀ ẹ̀ ṣe láǹfààní láti jẹ tí wọ́n bá yí koto ẹ̀ ẹ ṣeun o ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. ẹ pẹ̀lẹ́ ẹ kú ẹ̀yọ́ ọlọ́run ẹ kú mímórí bọ́ ọpẹ́ ní fọlọ́run. Hmm. iṣẹ́ fẹ́ dárúkọ yín àbẹ́ fẹ́ dárúkọ yín. ẹ máa dárúkọ mi. ẹ máa dárúkọ yín àwòrán kan wà ń bí Facebook láti máa ń lò ǹjẹ́ ẹ fẹ́ ká rójú yín àbẹ́ fẹ́. ó dáa ó dáa kárójú yín ẹ pàápàá jù ká fi dúpẹ́ pàápàá jù lọ yà mọ̀ pé ẹ̀rù bà mí lẹ́ẹ̀kan gbà tẹ́ sí orí yẹn hàn mí èmi ò lè wò ó ọpọlọ tó já mọ̀dọ̀mọ̀dọ̀ níbi tí mọ̀dọ̀mọ̀dọ̀ ọpọlọ yín ti jáde àbí bẹ́ẹ̀ kọ́ èmi ò lè wò torí bí ara ṣe ṣe mí nígbà yẹn ṣùgbọ́n bóyá tá a bá fi kámẹ́rà ṣe àwọn tó lè wò ó ńlé wọn á lè wò ó lórí Facebook kí ló ṣẹlẹ̀ gan ẹni sọ́jà ń bàbá yín bẹ́ẹ̀ni sà. àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni. bó o ní ìrìn àjò yìí ṣe rí tí gbogbo ẹ̀ fi wá já sọpẹ́ ìjàmbá lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìbá mú ẹ̀mí lọ ṣùgbọ́n tó jẹ́ pé ẹ ṣì wà láàyè ṣógun ayé ni ká pè ní àbí àṣàsí èèyàn àbí àmúwá ọlọ́run. mo dúpẹ́ fún ọlọ́run fún àǹfààní àti oore ọ̀fẹ́ tí mo rí gbà láti tún tún sì máa jẹ́ àlàyé ọkàn síbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó jẹ́ pé irú ìtẹ́mi tiẹ̀ là kọjá yìí wọ́n la ìdá ìdá kan nínú ẹ̀ kọjá kó tó di pé ọjọ́ lọ nípè wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. nígbà tí dáàdì mi wọ́n wà nínú àwọn sójà nàìjíríà wọ́n wà ní ìlú èkó so láti ìlú èkó iṣẹ́ wa gbé wọn lọ sí Enugu ní ilẹ̀ yíbò so wọ́n wá sọ pé ah, àwọn nìkan ò lè àwọn tí kọ́kọ́ lọ sọ́hùn later wọ́n wá padà wá kó àwa ọmọ àti màmá wọ́n wá kó wa lọ sọ́hùn so bàdà ṣe dọ́hùn so school kan wà tó jẹ́ pé eh, army day nursery and primary school ni lẹ́nugu lẹ́nugu ń bẹ̀ so wọ́n ṣáà lọ fi èmi sí ilé ẹ̀kọ́ yẹn àmọ́ ní school yẹn express ló la school yẹn àti army barracks express yẹn ló la school yẹn so láti school yẹn a máa ń lọ sí ilé tá a bá ti ní break time gẹ́gẹ́ bí ọmọ kékeré láti tún lọ fi ẹnu gbé nǹkan kan. wá nǹkan jẹ ńlé. bẹ́ẹ̀ ni sà so torí tí wọ́n bá ti lu aago ní school yẹn a máa gbọ́ a tún padà sí school padà àmọ́ àwọn sójà máa ń dúró sí títì yẹn nígbà tá a bá jáde láago méjì láti wá ta red flag sọ́nà láti fi bá wa dá mọ́tò dúró kí àwọn ọmọ iléèwé lè kọjá àmọ́ ní break time wọn kì í máa wọn kì í máa dúró wọn kì í máa wà ńbẹ̀ so akọ máa ń risk ẹni láti kọjá ìjọ tí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ that was nineteen seventy eight a wà lẹ́gbẹ̀ẹ́ títí àámẹ́ta ẹlẹ́wà bí ọmọ ọdún méje nígbà náà pẹ̀lú fọ́tò tẹ́ fi hàn mí lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni sà so a wà lẹ́gbẹ̀ẹ́ títì à ń retí pé kí mọ́tò dúró káwa lè ká lè kọjá so èmi dúró láàrin wọn mo fà kan lọ́wọ́ kan mo fà kan lọ́wọ́ kejì torí kẹ́mi sì yọ jù wọn lọ díẹ̀ àwa wo mọ́ àwa rí mọ́tò yẹn wá ń bọ̀ wá jẹ́ mọ́tò pickup tí kò ní kọ́bà tó máa fi ń kó ẹ̀fọ́ kó gàrí nǹkan kan yẹn so àti àwo mọ́tò yẹn àti àwo bó ṣe ń bọ̀ láti ọ̀kan àti ó ti loose break àwo mọ̀ ìṣẹ̀lẹ̀ àwa lè sọ pé báyìí ni mọ́tò yẹn ṣe ló ṣe kàn wá lára ah! mi ò rí ju àárín yẹn lọ. Hmm àmọ́ ńgbà tí mo máa padà sí ayé. tẹ́ padà sáyé. Hmm, ẹ máa máa padà sáyé. ẹ mọ gbogbo ohun tó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mọ́. mi ò mọ gbogbo wọn létà sọ fún mi ni pé ńgbà tí mọ́tò yẹn tó gbá wa tán gan wá pa kò kò lè dúró so mo wà ní abẹ́ so in the process pé mo wà lábẹ́ so ibi báyìí ó ti kọ́ nǹkan ní abẹ́ mọ́tò yẹn. Uh, uh, uh, uh ibi yẹn ó ti ó ti kọ́ nǹkan lábẹ́ mọ́tò yẹn. wọ́n á fi kámẹ́rà sí ibi tó kọ́ nǹkan ó kọ́ ó kọ́ irin abẹ́ mọ́tò. ó kọ́ irin abẹ́ mọ́tò ó wá ń wọ lọ. ìyẹn ni mọ́tò fi ń wọ yín lọ lábẹ́ òun ò sì mọ̀. òun ò mọ̀ ó wá dá dúró ní checkpoint pé èèyàn wà lábẹ́ mọ́tò yìí gbogbo ẹ̀yìn ó ti jẹ mọ́ títì gbogbo ìdí ẹ̀yìn gbogbo ẹ̀ so wọ́n ṣáà wọ́n ṣáà yọ mí jáde wọ́n á gbé mi lọ. ẹni ngbà tí wọ́n máa yọ yín jáde ńbẹ̀ mm. ọpọlọ yẹn ọpọlọ dọ̀mùdọ̀mù ọpọlọ yẹn ló wà níta. bẹ́ẹ̀ni sà ah. ẹ rí bíbẹ yẹn ṣe ń sọ kúlúkúlú ó ṣe ń sọ kúlúkúlú báyìí náà. ẹ wo dáadáa ẹ wo ó ń sọ kúlúkúlú. so wọ́n ti wá bandage gbogbo orí yẹn wọ́n wá fi imú àti ẹnu nìkan sílẹ̀ hmm. wọ́n á béèrè pé ah pé àwọn ọ̀rẹ́ mi tó kù dà ah, wọ́n ní pé. Ah, ọ̀tọ̀ níbi tán gbé wọn sí pé later pé máa rí wọn hmm. àṣé àwọn yẹn ti àwọn yẹn ti kú. Jesus. so along the line wọ́n ṣáà wọ́n ṣáà ní pé ok kí làwọn máa ṣe wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí tọ́jú wa ní hospital yẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú mi wọ́n tọ́jú mi wọ́n tọ́jú mi ọ̀tọ́ wọn sọ pé nǹkan ṣẹlẹ̀ ni pé àwọn máa ní láti ṣe surgery fún mi so àwọn máa bù wọ́n ti ọ̀kọ̀ọ̀kan sọ pé bóyá kí kán lọ bu flẹ́ẹ̀sì ẹni tó ti kú that means sísì pé rárá pé ara mi náà ni kí wọ́n ṣe kí ni òun ni kí wọ́n lò. ẹ̀yin tí ẹ bá fẹ́ wò lórí Facebook ẹni tí ò bá lọ́kàn ó lè má wulẹ̀ gbìyànjú àti lọ wò ó torí n tó lágbára díẹ̀ ni àti fi sórí Facebook wọn. Uh, ah, uh, ah. so. ẹ kó ńlẹ̀. so ah, àwọn ṣáà bù lára flesh mi ṣá òun náà fi ṣe surgery bẹ́ẹ̀ but in the process pé wọ́n tú. ẹ ṣí ẹsẹ̀ ẹ ṣí itan yín hàn mí lẹ́ẹ̀kan ọ̀nà mẹ́ta ni wọ́n ti bù ú. bẹ́ẹ̀ni sá. wọn à fẹ́ lo ẹran òkú fún yín wọn ni kó lè tètè jiná. bẹ́ẹ̀ni sá. ni wọ́n ṣe bu itan yín lọ́nà mẹ́ta. bẹ́ẹ̀ni hmm. ọ̀nà mẹ́ta ni wọ́n fi lẹ̀ báyìí náà fi lẹ̀ náà fi kọ́va ibẹ̀ yẹn hmm. so wọ́n ṣá wọ́n ṣá ṣe ọlọ́ndẹ ọlọ́ndẹ gbà fún wọn. ló dé bi ojú yìí. òun ló affect bi ojú yẹn. in the process ṣe fojú yìí ríran. a eléyìí ò ríran. eléyìí ò ríran rárá. eléyìí ò ríran rárá. ó kàn ríran ó kàn bye ni kò ríran clearly. Mm. so eléyìí ló ríran dáadáa. so in the process pé wọ́n tú wọ́n tú bandage yẹn. Hmm. òun ló já pèǹpéjú. ó já pèǹpéjú yẹn dànù. Eh, bíbá yẹn dànù òun ló já pèǹpéjú yẹn dànù. so aṣáwa ń bẹ̀ ṣá mo lo èyí à níbẹ̀ yẹn yẹn ní hospital yẹn wọn pọ hospital yẹn ní specialist hospital a lo èyí à ń bẹ̀ along the line apá kan àwọn bíi ẹ̀yìn nǹkan kan dó kò affect spinal cord mi wọ́n wá ní pé mo lọ sí orthopedic so àwọn yẹn dì pẹ̀lú egungun so orthopedic yẹn làwọn yẹn ti wá wọ́n ti wá ṣe gbogbo egungun èyí tó wà affected àwọn pictures yẹn pọ̀ bọ̀ gbogbo ẹ̀ ló ti dànù ibi tá a ti ń kó káàkiri. èyí tá a rí ìtọ́. <laughs> so a lò bí oṣù mẹ́fà náà ń bẹ̀ kó tó di pé wọ́n discharge mi ká tó kó ní kó tó di pé a kó ní hospital ní kúkúrú èdè mo ṣáà lò ọdún kan àti oṣù mẹ́fà ní hospital méjèèjì èyí tí wọ́n gbé mi lọ ní ọdún náà lọ. Mm ẹlẹ́ẹ̀kejì ìyẹn ṣẹlẹ̀ ní two thousand and eleven May ten two thousand and eleven mo fẹ́ jáde ní níjọ́ Sunday ni ah, mo lè sọ fún ìyàwó mi ní mo ní nǹkan ṣẹlẹ̀ ni pé nǹkan báyìí báyìí báyìí báyìí lóhùn mi jẹ́ o. ó pàtà sí yín lẹ́nu o. pé kó bá mi ṣe rice àti ẹja odò. Hmm. Mm. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashibodija Junction. junction Bashorun Ibadan. Telephone 081 3543 0382. Edu Consult. Together we soar with pride. Baba, ẹ má ìlọ ẹ má ìlọ ibẹ̀ ń kọ́ lọ́nà. ẹ̀yin ẹ̀yin ní sùúrù ẹ̀yin ní sùúrù ẹ̀ kówó pé àbí ah, ẹ bá tún gbọ́ ti kówó pé kówó pé ló ní àwọn fọ́tò yẹn o kó bá mi prepare fọ́tò tí kówó pé tí kówó pé yìí ó tún wá tún wá lágbára mò ń bọ̀. ẹ ká lẹ́sà ẹ ká lẹ́sà ṣàlàfíà ni ta ni mo máa bá sọ̀rọ̀ nínú ẹ̀yin méjèèjì báyìí. àwa méjèèjì náà ni sá. ẹ̀yin méjèèjì máa bá sọ̀rọ̀ orúkọ yín sá. orúkọ tèmi ni ọmọjúwọn Patrick Patrick Ọmọjúmọ́ bẹ́ẹ̀ni mo jẹ ok orúkọ tí ń sà. Túnjí Aboríṣadé lórúkọ mi ń jẹ sà. Ah, ok Túnjí Aboríṣadé ok eh, tá a bá ti rí yín báyìí a mọ̀ pé nǹkan kan wà tí ẹ fẹ́ sọ̀rọ̀ lé lórí. bẹ́ẹ̀ni sà ká ká máa fi àkókò ṣòfò nítorí pé àkókò owó ni lórí Ọpẹ́yẹmí ìpàtẹ ọjà kan ló ń bọ̀ ń bàdàn ọ̀túnla Tuesday ọjọ́ kejìlélógún oṣù kejì òun ni a ṣe ìpàtẹ ọjà náà níbi tí àwọn òǹtajà ti máa pàdé òǹrajà tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ti máa láǹfààní láti fi hàn fún gbogbo aráyé ọ̀pọ̀lọpọ̀ tí a ń ṣe lábẹ́lé bẹ́ẹ̀ ni sà ọjà tá ń tà lábẹ́lé lóríṣiríṣi tí àwọn tó ń tajà ńlé àbí tó ń ṣòwò ńlé tí wọ́n á pàdé àwọn tí wọ́n ń ṣòwò látòkè òkun tí local player àti international player tí ọ̀pọ̀lọpọ̀ tó sì dẹ̀ ń fẹ́ nǹkan láti rà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó yẹ pé ó ń wù lọ́kàn tá a tá a ti lè yà sí tá a ṣe lè rí tí wọ́n bá wá síbi ìpàtẹ ọjà yẹn àǹfààní pọ̀ rẹpẹtẹ fún wọn láti níbo ni ẹ ti fẹ́ ṣe ìpàtẹ ọjà yìí. Eh, Damje Hotel and suits tó wà ní ìkọ́lá bàjẹ́ rẹ̀. ṣé ibẹ̀ yẹn tẹ́jú tó tí ó gbèrò tẹ́ fẹ́ pè yìí ẹ àníkà ti bi pẹlẹbẹ mọ ọlẹ jẹ ni. Ah, ọlẹ tẹ mú ibi goge ibi gile mọlẹ ti mú. pẹ̀lú àṣẹ Ọlọ́run torí orí ọpẹ yẹmi tẹ wá yìí. ẹ̀yin náà mọ̀ ah, túnjí ẹ̀yin náà mọ̀ bó ṣe rí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá èyí tẹ wàá tún wàá jẹ kó mú mi lọ́kàn ni wípé àwọn tó bá mẹni tí ó ń jẹ túnjí bórìṣàdé. bàbá mi tán mọ ń tẹ ẹ dúró fún iṣẹ́ tẹ ẹ sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń gbóhùn yín tá a gbé lórí ọgọ́rùn-ún nípínlẹ̀ ọ̀yọ́ lénìí tí a bá máa polówó ọjà lórí rédíò eighty percent ẹ̀yin ni ẹ ń polówó ẹ. ẹ̀yin là ń tẹ̀lé sa. ẹ tẹ̀lé mi. ọ̀dà sa. <laughs> torí ẹ gbowó ẹ ká ẹ kó fẹ́ mi. mo ti gbọ́ sa. <laughs> now kí làyàlàyé tẹ́ ẹ fẹ́ ṣe lẹ́kùnrẹ́rẹ́ tí a jẹ́ èrè fún àwọn akópa lórí ìpàtẹ ọjà yìí ẹ jẹ́ ní ti bi ọ̀rọ̀ ọ̀rọ̀ òbí nílẹ̀ yorùbá mo fẹ́ fi ṣàpèjúwe ṣé mọ̀ pé nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta mm-hmm. tó jẹ́ gbajúgbajà nílẹ̀ yorùbá mm-hmm. wọ́n á sọ pé yorùbá ń gbin obì ibo mm-hmm. ń gbin obì bí yorùbá ó bá sọ̀rọ̀ wọ́n á ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi kúlé ó túmọ̀ sí wípé níwọ̀nba bó ti yẹ pé wọ́n fi máa ń ṣàdúrà náà lọ́pọ̀ gbà ìwọ̀nba ni wọ́n ni wọ́n fara sí obì mọ́ ìwọ̀nba ni wọ́n nígbàgbọ́ ní obì lọ títí mọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló bí kúlé bí ibo bá wa sọ̀rọ̀ àwọn ní oúnjẹ wìtà ọjí wìtà ọ̀ndò wọn ni who bring scholar brings life àwọn gbòbí larugẹ wọn bá kò jẹ́ pé kò tí ìjà sówó rẹpẹtẹ ṣùgbọ́n haúsá máa ń pòwe kan ah, wọn á ní kèrèmí gòrò ya fi bàbá tó sí bẹ́ẹ̀ ni torí pé bẹ́ẹ̀ bá tọrọ obì lọ́wọ́ haúsá eh. tó bá ṣe kékeré fún yín eh. tẹ́ ẹ bá ló kéré jù eh. yóò ní ẹmúkúta ńlá lẹ̀ mm, kẹ́ ẹ sọ sẹ́nu tó bá jọra wọn oh. ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá jẹ́ olóbì kékeré níbàdàn lẹ́gbẹ̀ẹ́ títì mm. ẹ máa rówó oúnjẹ ni mm. ṣùgbọ́n tẹ́ ẹ bá móbì lọ́lẹ̀ ah Eh, nǹkan yàtọ̀ èyí tó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ń tajà tí ò mọbi tí ó máa ta sí hmm. tí ò mọbi tó máa dorí ẹ̀ irú àǹfààní bẹ́ẹ̀ níbi full grace um, full tech, uh, eh, full tech sorry full tech grace business, expo. expo ibẹ̀ ni wọ́n ti pàdé tá a ti jọ pàdé ara wa. Eh, kí wàá ní ìgbésẹ̀ tí èèyàn á gbé láti lè gba ìsọ̀ gba ìsọ̀ síbi ìpàtẹ ọjà yìí. àwọn tí ó bá fẹ́ẹ́ gba ìsọ̀ síbẹ̀ wọ́n hmm. ní láti send message sí wa sí orí àwọn phone number tá a máa pè sórí phone number ẹyọ kan náà ni whatsapp number ni wọ́n máa send message sí. láti lè fi gbà sọ. bẹ́ẹ̀ ni wọ́n kàn send yes àtorúkọ wọn morning session máa wáyé tó jẹ́ pé tààrọ̀ tó máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. ṣebí pàtẹ ọjà ni. bẹ́ẹ̀ ni mi lè tajà ní látàárọ̀ dálẹ́. ẹ mọ̀ páwọn èèyàn wa a kó jẹ́ oníkíákíá ìtorí àsìkò ṣo ti yé yín so kó má jẹ́ pé àwọn kan ló máa jàǹfààní ẹ̀ àwọn kan ò ní sọ òun la fi pín sọ́nà méjì báyìí. so kí ni nọ́mbà yẹn tí èèyàn á pèsè tó bá fẹ́ jẹ àǹfààní àti gbàsọ níbi ìpàtẹ ọjà yẹn. nọ́mbà yẹn ni zero eight one two two two two thirty nine forty eight. lẹ́ẹ̀kan sí. zero eight one double two double two thirty nine forty eight. ìjọ ní gbèdéke irú ọjà tẹ́ ẹ fẹ́ kán gbé wá ta. irú ohunkóhun tó léwu kí ènìyàn máa ta tàbí tó ń ṣe tó ti bófin mu tí ò jẹ́ lẹ́gà àti wípé inú ọpá bá ń bá rí ẹ tí ẹ wá ní pé àwọn iléeṣẹ́ tó ń bọ̀ látòkèrè tó yẹ pé àwọn èèyàn lè wá kí wọ́n bá wọn darapọ̀ bẹ́ẹ̀ ni even ẹni tí ò ní nǹkan tó ń ṣe ṣùgbọ́n ẹni tó bá ti ní lọ́kàn pé òun ní òun fẹ́ ṣe nǹkan rere ní ayé tó fẹ́ bá wọn tó fẹ́ dá kó máa bọ̀. kódà téèyàn bá wá sọ pé òun gbà sọ hmm. a jẹ́ pé ó sílẹ̀ fún gbogbo èèyàn láti wá láti wá ara jà bẹ́ẹ̀ ni téèyàn bá ń wá kéèyàn wá nájà bó tiẹ̀ ní tó fẹ́ even gan o lè wá kó wá darapọ̀ àwọn iléeṣẹ́ kan tún wà tó ń wà ń bẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ kéèyàn darapọ̀ máwọn ó depend bí ẹni yẹn bá ṣe tó bá ṣe bí ìmọ̀ mo ṣe fẹ́ sọ Yorùbá ẹ̀ tó bá ṣe kájú òṣùwọ̀n sí i àwọn iléeṣẹ́ yìí tó wá fi àǹfààní kan sílẹ̀ fún àwọn tó ń bọ̀ láti wá nájà hmm. àǹfààní yẹn ni pé èèyàn mẹ́wàá ló máa lọlé pẹ̀lú fifty thousand naira each. bí báwo nìyẹn. nínú gbogbo àwọn tó bá wá tó wá àwọn àwọn tó jí attendees. tó wá rajà bẹ́ẹ̀ ni tó wá rajà ẹni tó wá nájà gan lè láǹfààní sí. Hmm. bẹ́ẹ̀ ni. níta ẹ bá wá gbèrú ètò tó tóbi báyìí kalẹ̀ ẹ gbọ́dọ̀ má lọ ọ́fíìsì. ọ́fíìsì wà. ń bọ̀ lọ́fíìsì yín. ẹ ṣe a wà ní nọmba twenty one Àlàáfíà street Adédayọ̀ Àpáta Ìbàdàn. okay. Uh, and then ṣé wàá rí àǹfààní tí a fẹ́ fún àwọn tí tí mo sọ pé fifty thousand naira each fún èèyàn mẹ́wàá yìí ó jẹ́ bíi empowerment. láti fi ró wọn lágbára. láti fi ró wọn lágbára ẹ ṣe gan. ẹ jẹ́ àwa sọ ọjọ́ wo ni ìpàtẹ ìyá wáyé àti aago mélòó ni. ó máa wáyé lọ́tùnla ìjọ tuesday ni ó máa wáyé lọ́tùnla níjọ tuesday láago mẹ́sàn-án aago mẹ́sàn-án àwọn tàárọ̀ mm-hmm. àwọn tó máa wá lọ́sàn-án wákàtí mẹ́rin náà ni àwọn tó máa wá lọ́sàn tí wọ́n máa bẹ̀rẹ̀ ní aago kan mi mọ̀ bóyá ẹnì kejì mi ní nǹkan tó fẹ́. láago kan ọ̀sán náà ni ní damje hotel and suites nínú ìkọlà àbájára lẹ́gbẹ̀ẹ́ option twenty four seven. Eh, ẹ fẹ́ ní kẹ́ júwe eh, dáadáa náà ẹ wá ṣe tẹlifóònù nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí o tẹlifóònù nọ́mbà àwọn tó bá fẹ́ gbà sọ kan lè mọ ibi tí wọ́n. kí wọ́n send yes Sorry. zero eight one two two two two three nine four eight. lẹ́ẹ̀kan sí. zero eight one two two two two three nine four eight àbí tó bá fẹ́ wá làárọ̀ kò fi sí. ẹ kú kalẹ̀ wá fọkọ mi o oúnjẹ yín rèé. o ṣeun láyé ọyọ gbóná ah, ah, irú omi wo leléyìí ah, ọlọ́mọ lówó fowó ẹ̀rá kú o sóòtì ìgbọ́n pa blessed water ni blessed water ẹsẹ̀ gbé omi kómi ó ń tan wídí ó mọ́ lóló ó sì tún yáàyè lẹ́nu àwọn irinṣẹ́ ìgbàlódé ni wọ́n fi pẹ̀lú ẹ̀ lábẹ́ ìmọ́tótó tó péye gbà ó wà lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n nínú sachet bottle dispenser àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ẹ fẹ́ rà lálà tó tà bẹ́ẹ̀ fẹ́ fi ṣènáwó bẹ́ẹ̀ bá sì fẹ́ múnú lé yín ó yẹ wá kó lọ́pọ̀ yanturu. a wà ládùúgbò ọláníyàn jagun ọjà agbági tuntun bàdàn àdèyí avenue old bodija nbàdàn bọ̀dé mustapha avenue ìdí ìṣin nbàdàn à ń bẹ ní makun ṣàgámù àti ní ọmọlé phase two lẹ́kọ̀ọ́ telephone zero eight zero three seven two zero zero two five five lẹ́ẹ̀kan sí zero eight zero three seven two zero zero two five five. omi alábùkún fún ni blessed water bẹ́ẹ̀ bá ṣe ń gbẹnu sí i nírè ìbùkún ọmọ ṣẹ̀ sílé yín ẹ ṣeun bàbá ọkọ mi látòní lọ blessed water làwa náà mọ̀ mu nílé wa. ọ̀kàrìláì ó jèrè. bàbá tẹ̀lẹ́ ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. ẹ káàbọ̀ padà. dáàdi ẹlẹ́ẹ̀kejì yẹn là ń mú lọ ká tó gbàlejò tá a gbà ẹlẹ́sẹ̀ kan bó o ló ṣe ṣẹlẹ̀. ẹsẹ̀ ọ̀kan ọwọ́ ló kán. ọwọ́ ló kán. bó ìṣẹ̀lẹ̀ ni pé mo níjọ́ sunday ni mo sọ fún ìyàwó mi pé kó bá mi kó pata sí yín lẹ́nu kó bá mi ṣe oúnjẹ tí màá jẹ ó wá jẹ́ táìmù ẹ̀rùn báyìí náà ni kò síná òru wá wà so mo wá bọ́ sí ìta ní baranda pé kí n gba atẹ́gùn. ẹ ẹ ṣe ṣí fìlà yẹn díẹ̀ àbí èsì yẹn fẹ́ sí yín lórí. no no ok. so pé kí n gba atẹ́gùn mm. so ìta yẹn ni mo yọ àṣà nígbà tí mo ti jẹun tán mo ṣáà gbàgbé sùn lọ but along the line mo wá tají ní àárín òru mo fọwọ́ lé ibi kíní rélì yẹn mo rí ké kíní ẹ̀ tutù èrè ti sẹ̀ sí ooru dẹ̀ mú. mo á fi gbáyà mo á fi gbáyà lé. ìgbà téèyàn fẹ́ gbatẹ́gùn tó kàn káwọ́ méjèèjì lé. mo á fi gbáyà lé kinní yẹn. Mm. ó wá jórí òkè. ó wá jórí òkè. that's right. mo tún ṣe gbàgbé sùn lọ nìyẹn. ẹ gbàgbé sùn lọ sórí railings. Eh, sórí bẹ́ẹ̀ but bóyá oorun yẹn ti wá deep to the extent pé nígbà tí mo á fẹ́ ní pé kí n turn instead kí n turn sínú báyìí mm. ìsàlẹ̀ ni mo. ẹ ń sùn lórí railings ẹ tún fẹ́ yíra padà <laughs> ìsàlẹ̀ ni mo bára mi. látòkè ẹ jábọ́. mo kàn gbọ́ gbì. ẹnà lẹ̀bẹ̀ ah. ẹ lè ṣàkíyèsí pé ẹ̀jẹ̀ ń jáde ní. ẹ̀jẹ̀ ń jáde létí. létí imú àti imú àti ẹnu. ibùgbọ́n àwọn àwọn ti gé. ẹ lára yín ti gé sí méjì. ó ti gé. chai kò jábọ́ o. kò jábọ́ ṣùgbọ́n ó ti gé. ó ti gé. ẹ ti máa fẹ́ sọ̀rọ̀ báyìí wá mo tẹ̀ ní pé kán tiẹ̀ gé ń gbà yán ni à táwọn bá gé pé mi ò ní lè sọ̀rọ̀ mọ́ pé hmm. àwọn máa sọ dé fúnra rẹ̀ ni pé wọ́n àwọn máa jiná fúnra rẹ̀ ọ̀nà máa jiná fúnra rẹ̀ ni. ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì. ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì. ọlọ́run tún kó yín yọ lórí ìyẹn náà ọlọ́run kó yín yọ lórí ìyẹn. paríparí ẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹta yẹn ṣẹlẹ̀ ní two thousand and thirteen ní November sixteen two thousand and thirteen a fẹ́ kó a fẹ́ lọ deliver iṣẹ́ kan ni a fẹ́ supply wọn granite àwa ń lọ ibi tá a ti ń lọ so ìkànnà mọ́tò yẹn wá bàjẹ́ nígbà tí ìkànnà mọ́tò yẹn wá bàjẹ́ àwa sọ pé ká wá ibi tá a ti máa ṣe mọ́tò yẹn wá ránṣẹ́ pé mechanic mechanic sọ pé òun máa bá wa ó dẹ̀ wà wà bá wa ń bẹ̀ ó wá ṣe pàtó ṣe mọ́tò yẹn ìkànnà àwọn táyẹ̀ ìyẹn tó burst so àwa ní ká wá. Wa ká bọ́ sí service lane kán wá lọ gẹ́ẹ̀tì fọgànáìzà mọ̀ organizer, dẹ́rẹ́ wọn máa change táyà yẹn síra wọn torí ẹrù yẹn ó wúwo díẹ̀ meanwhile ibi tá a wà yẹn ibẹ̀ yẹn sloopy lọ sísàlẹ̀. ẹ ló tó pòná méjì sínú kòtò. bẹ́ẹ̀ni àṣé lára àwọn tírélà yẹn tájọ ń lọ yẹn àṣé kan ti yẹn ti free mọ́tò lọ́hùn so bóun ṣe ń bọ̀ báyìí òun kàn wá dàbò mọ́tò tiwa tí ó dúró jẹ́jẹ́ ni bí máa ń ṣe lose bí dírẹ́bà ń ṣe lose control nìyẹn ó dúdúdúdúdúdú bó lọ já sínú kòtò yẹn kí ní àwọn póòlù kọ̀ǹkéré yẹn ó gbá dànù tó yẹ kí yẹn gé sí àti ẹ̀rọ kó bóyá kí yẹn máa gbà dúró ni ó gé dànù báyìí ó lọ yí sínú kòtò yẹn ni mo rí i pé mo bára mi lẹ́nlẹ̀. nílẹ̀ lẹ̀. mo ti bára mi àti dírẹ́bà oníkálukú àti jábọ́ ah! kí lélẹ̀ ǹjẹ́ kí n dìde báyìí ni ẹsẹ̀ bá ni mo rí pé ẹsẹ̀ yẹn ó ń ṣe jọlọjọlọ jọlọjọlọ. mo ti kán sínú. kí ló ṣẹlẹ̀ mo tún gbé kejì kejì náà ò ṣe gbé ah, mo ṣe bẹ̀rẹ̀ sí pariwo help so àwọn tí wọ́n ń kọjá lọ mọ́tò gan ò lè kọjá mọ́ torí mọ́tò yẹn. torí àsìkò wa ká má ba lọ wo ná hmm. ó ṣáà jẹ́ ọ̀nà mẹ́ta tó jẹ́ pé ẹ ti kò jàǹbá mọ́tò hmm. ẹ ti kò jàǹbá lóríṣiríṣi. Hmm mọ́tò ń tà kọ́kọ́ hmm. ẹ̀ka wọlé release lẹ́ẹ̀kejì ẹ̀rí hmm. bọ́lá torí òkè eh, sísàlẹ̀ two stories ẹlẹ́ẹ̀kẹta mọ́tò again inú kòtò tí nínú kòtò yẹn bó ṣe jìn tó bíi kéèyàn tó òpó ná méjì léra wọn ló ṣe jìn tó hmm. ẹsẹ̀ kan ṣùgbọ́n síbẹ̀ náà ẹsẹ̀ ńlẹ̀ sì ti fi ń rìn báyìí. irin wà nù ẹ̀ sá o. ẹ sọ bẹ́ẹ̀ ẹ ní bó inú x-ray yẹn eh. irin wà nù ẹ̀. ẹ fi hàn mí lẹ́ẹ̀kan wọ́n fi bóòtù de irin ni wọ́n fi gbé ẹsẹ̀ ni wọ́n fi gbé kan dúró ìkejì yẹn yẹn hill nọmọ ibi ọ̀pẹ yọ sí nìyẹn mò ń bọ̀. àwọn èèyàn á fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín ṣùgbọ́n ká tó lọ bẹ̀ jẹ́ kí n sáré dá àlejò mi lóhùn. ẹ kú ọ̀rọ̀ lẹ́bọ̀dá ẹ ká lẹ́sà ẹ kú ọ̀rọ̀ lẹ́ alájì ẹ ká lẹ́sà pẹ̀lẹ́ ẹ tá ti rí yín báyìí láti jẹ́ pé ó ní nǹkan kan tẹ́ torí ẹ̀ wá. ni sà ǹjẹ́ ilé dárúkọ yín torí àwọn èèyàn tí ń gbọ́ yín. ẹ gbé kinní yẹn sókè. orúkọ mi ni Abdulkareem Abdullahi ṣe ẹ̀yin kọ́ làáfà àti ọ̀já. bẹ́ẹ̀ ni sà <laughs> mo wá sójú iléeṣẹ́ aaj express. kí ni iṣẹ́ tí wọ́n ṣe ní. logistic ni wọ́n láti bá ní fi ẹrù ránṣẹ́ láti òkè òkun wá sí ọ̀dọ̀ wa ní àyìn. àbọ̀dá nàìjíríà lẹ́yìn wà ẹ wá sójú àwọn tó wà lókè òkun iléeṣẹ́ wa bó wa lórúkọ tiyín báyìí. gbogbo àwọn tí wọ́n ń darí iléeṣẹ́ aaj logistic bá a ti ní wọn ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ńlẹ̀ ìbàdàn ń bí bẹ́ẹ̀ la ní wọn lókè òkun tọ́jà pé tá a bá fi ẹrù ránṣẹ́ láti èyíkéyìí ìlú tá a bá wà nílẹ̀ tiwa ní àyìn ibi tí ó dé sí lọ́hùn kò sí wàhálà tá a bá ti fẹ́ ránṣẹ́ láti ọ̀hún sọ́dọ̀ tiwa ń bí ibi tí ó dé sí ń bí kò sí wàhálà pàápàá jùlọ torí àwọn àgbàlagbà tí wọ́n lọ́mọ lókè òkun tó fẹ́ bá wọn fi nǹkan ránṣẹ́ sílé tàbí tí wọ́n lọ́mọ níbi tí wọ́n ní àwọn òbí ń bí tó fẹ́ fi nǹkan ránṣẹ́ sí ọmọ wọn lókè òkun. ìrọ̀rùn ni. ìdí nìyẹn ti lè ṣe AAJ Logistics tí wọ́n fi wà. ìlú wo ni wọ́n wà. ẹ orílẹ̀-èdè Amẹ́ríkà òun la wà tó jẹ́ pé ìgbà yòówù tá a bá ti débẹ̀ a ní àwọn ìlú kan tó yẹ pé láti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn state kan wà tó yẹ pé bẹ́ẹ̀ bá láwọn èèyàn síbẹ̀ wọ́n lè confam ẹ̀ a ní ní Maryland a ní ní Chicago Las Vegas Atlanta Georgia um, Michigan àti ní New Jersey pàápàá jùlọ ní New Jersey yẹn Alhaji Lukman Ìṣọ̀lá Ọládẹ̀jọ wọ́n ń bẹ ń bẹ fún wa ní gbogbo ìgbà láti fún wọn ní ẹrù pé bí ó ṣe délé ń bí o. àfa ẹsìn mú jẹ mọ́ mi lára èmi ò mọ̀ pé ti pé tún ti mú. ẹ irọ́ ọ̀gá wa kí gbogbo ẹ̀ ó lè dùn kó lè dáa náà ni ah. ṣé mọ̀ pé ọlá àbàtà ni wọ́n sọ pé wọ́n mọ́dọ̀ sàn bó ti rí nù sàn. Ah, ẹ tún ti gbẹ̀bùrú. Ah, bó o láwàá wá sí wá yàtọ̀ fún yẹn sà a tún lè fi ẹrù yín ránṣẹ́ láti ìpínlẹ̀ ọ̀yọ́ lọ ìpínlẹ̀ ògùn láti ìpínlẹ̀ èkó lọ sí kaduna láti ọ̀dọ̀ wa to your doorstep ẹnu ọ̀nà ọ̀dọ̀ yín lẹ́yìn ti gba ẹrù yín wọ́n á kàn kẹlẹ̀kùn ni wọ́n á kànlẹ̀kùn ni ẹ̀yìn ọlọ́gba lẹ́nu ọ̀nà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún yẹn sáìn ẹ̀ ó ti tán àwa ń lọ sí airport lọ pàdé ẹni tí ń bá ní gbẹ́rù bọ̀ ìyẹn ti kúrò ńbẹ̀ àwọn àlọ airport lọ máa tò ẹlòmíì ò ní agbára àti ṣe wàhálà yẹn. afa tí ó bá wá rí báwọn a jẹ́ pé ẹ lọ́fíìsì sí Ìbàdàn ni àbí káàkiri níbo làwọn ọ́fíìsì yín wà ṣé Ìbàdàn nìkan lẹ lọ́fíìsì sí àbí káàkiri. kì í ṣe Ìbàdàn nìkan lọ lọ́fíìsì sí olú iléeṣẹ́ wa ń bẹ nílùú mm. one ibẹ̀ ni olú iléeṣẹ́ ní ìlú èkó bákan náà ẹ̀ka iléeṣẹ́ wa ń bẹ ní tẹ́jú oṣó complex ní yaba agége stroke abúlé ẹ̀gbá ròdù yẹn ibẹ̀ gangan la wà àfa tí o baba. títí wọn bá fẹ́ rù tí ẹrù bá ṣèṣì míì sí ńkọ́ kí ni báwo lèèyàn ṣe. ẹ̀rí pé mo ti sọ síwájú níbi àwọn tí ó gba ẹrù lọ́wọ́ yín látọ̀hún hmm. àwọn tí wọ́n jẹ́ professional nídìí iṣẹ́ logistics ni. tẹ́ ẹ bá wá mi délé tẹ́ ẹ bá mi ńkọ́. àtàbá ti wá yín délé tá a bá yá àdẹ̀rù padà sọ́fíìsì wa ni. so ẹ̀yin ẹ̀dẹ̀ tí mo pẹ́ fẹ́ gba ẹrù torí pé a máa fún yín ní track number láti ti máa fi track ẹrù yín látòkè òkun. sàjẹ́ pé mi máa padà wá gbà lọ́dọ̀ yín lọ́hùn. ajẹ́ pé padà wá gba ẹrù yín lọ́dọ̀ wa tí nǹkan kan ò lè ní ṣe. tó bá wá pé lé ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta lọ́dọ̀ yín ṣé kò ń ṣe pé yóò máa léwó. rárá kò lè léwó. kódà àyè tún bẹ fún àwọn tó bá jẹ́ logistic tí wọn ò fẹsẹ̀ rinlẹ̀ láti partner pẹ̀lú iléeṣẹ́ AAJ Express. ok tọ́já wípé táwọn bá ti gbà lọ́dọ̀ wọn. táwọn ò bá rẹ́rù gbé àwọn òbí iṣẹ́ ṣe. lọ́dọ̀ tiwa mo láǹfààní àtijẹ́kóye yín wípé èyí tó kéré jù lórí one kilogram ẹrù lọ́dọ̀ tiwa kò ju two thousand nine hundred lọ per kilogram. àfáǹgbà olè ń ráyè ìjókòó sọ́fíìsì tọ̀hún ẹ̀sìn máa ń wá bíi náà. bó láti wá ṣe é ẹ mọ̀ pé tíjà ti ń kọ̀ pẹ́ kọ́mọ bá kọlu ra wọn ní táìmù fúnra wọn. ààrẹ mi yín lò pẹ́. nǹkan kan ò ní sàlàáfíà yín sàn. a lọ ẹ̀mí yín tán yányán. àǹfààní ìwà ń bẹ fáwọn èèyàn láti pe aago wa o bóyá yín náà ẹ fẹ́ confam hmm. iléeṣẹ́ aaj express pé ọ̀dà jẹ́ n fẹ́ rúbáyìí ránṣẹ́ yẹn fi ránṣẹ́ fọmọ mi ẹ láǹfààní kẹ́ ẹ kọ́kọ́ pè pẹ̀lú ògo Ọlọ́run bá ti ń pè ní wọ́n máa dá yín lóhùn wọ́n máa fún yín nìtọ́ ni bó bẹ́ẹ̀ sì fẹ́. kí ni tẹlifóònù nọ́mbà yẹn ẹ sà ẹ tí ìjúwe ọ́fíìsì ti Ìbàdàn dáadáa o máa júwe ọ́fíìsì ti Ìbàdàn bọ̀ kí wọ́n kọ́kọ́ máa kọ nọ́mbà yìí sílẹ̀ ọ̀yà jẹ́ kan kọ́ ọ́ lẹ̀ ìkẹ́sì tó bá ti ń fún wọn ní nọ́mbà tó bá ti di àárọ̀ láì pè é ẹ hmm. pè lálẹ́ yìí wọ́n dá yín lóhùn tó bá ti di láàárọ̀ lẹ́ẹ̀ máa lọ bẹ̀ kẹ́ lọ bèrè ní tẹ́ ẹ bá fẹ́ àfà baba tí anything bá ṣẹlẹ̀ sẹ́yìn kan mú yín. pẹ̀lú aburú ò ní ṣẹlẹ̀. nǹkan laburu tiẹ̀ kó bóyá ẹrù fún wa ẹrù fún ẹni fresh la wa. yàtọ̀ fún pé nǹkan ní fresh lẹ wà mm-hmm. ṣé tá a bá retí ẹrù tá a tètè rẹ ẹrù kan mú àfà àti òjà. tí mo ń gbìyànjú láti sọ ni pé tí mo bá fi nọ́mbà yìí sílẹ̀. àfà tí wọ́n bá retí ẹrù tí ẹrù ò bá tètè dé ṣé kó kán mú àfà. tí wọ́n wa. àfà bá retí ẹrù tí ò wa ibi ẹrù wọn wà á <laughs> kọ nọ́mbà yìí sílẹ̀ gbogbo ẹni tí ẹ bá fẹ́ fẹ́ rù ránṣẹ́ bóyá látòkè òkun ni àbí láti bí ìsókè òkun àbẹ́fẹ́ fi ẹrù yín ránṣẹ́ within Nigeria. èèyàn fẹ́ ra irú ránṣẹ́ láti Nàìjíríà bẹ́ẹ̀ fẹ́ ra irú ránṣẹ́ èèyàn fẹ́ gbé irú ránṣẹ́ kò sí wàhálà bẹ́ẹ̀ fẹ́ kódà bẹ́ẹ̀ fẹ́ fẹja gbígbẹ ránṣẹ́ sókè òkun ààyè ah, rẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́sàn ẹ bá ń kọ nọ́mbà yìí lè sílẹ̀ zero nine zero twenty two ninety six eighty two fifty six zero nine zero twenty two ninety six eighty two fifty six tàbí zero seven zero eighty three double zero one five eighty zero seven zero eighty three double zero one five eight zero lórí instagram aaj express. ẹ ẹ ń bọ lọ́fíìsì yín wà. ọ́fíìsì wa nílẹ̀ ìbàdàn ọ̀nbẹ ní junction adéọ̀yọ́ hospital. Hmm. ní yànnà adéọ̀yọ́ ní yànnà adéọ̀yọ́ gangan. adéọ̀yọ́ tuntun àbí ti tẹ́lẹ̀. adéọ̀yọ́ ah, tuntun ni ibi adéọyọ tuntun yẹn ibẹ̀ lọ́fíìsì wa wà pẹ̀lú àṣẹ ọba mi Èdùmàrè Glory Resort Center níbi ẹgbẹ́ capital building yẹn eh. ibẹ̀ gangan lọ́fíìsì wa wà nínú náà mọ̀ bá ṣe ń ṣe ń bí ìgbìyànjú eh. rẹ̀ ń ti kẹ̀kẹ́ ni àsìkò ti lọ ẹ má gbàgbé aaj express inú ẹ̀yànjú ẹ̀. ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn ìwà àbàjẹ́ kan tàbó míì láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú ìyànjú fi tó àjọ yáka létí àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọ yáka wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. tolórin bá kọrin títí tí alódìlé onítèmíra tàtàkówó pé ó di lérò ní tèmi ra tàtà kó wó pé ó wé pé yé mo bá ròde àyànfẹ́. kó wó pé màá gbowó kíkì yìí o. ọ̀gá wa ẹ ṣe fà. ẹ pẹ̀lẹ́. jẹfà ẹ kalẹ̀ fà ẹni tí tí wọ́n bá pa rédíò lẹ́gbẹ̀ẹ́ yín tán pa Fresh FM nínú rédíò yín ẹni òun tọ̀hún bí ìgbà tó dáràn jọba ni. bẹ́ẹ̀ ni o torí pé mi ò ń gbọ́ rédíò mi ìkànnì tó kilẹ̀ falafala ni mo máa ń gbọ́. ẹ kì í gbọ́ rédíò mi. bẹ́ẹ̀ ni sá. ṣé kì í ṣe pé ń hype báyìí. rárá o torí mo ti ń bá ọ̀gá wa ẹ má bínú pé mo ti ń bá ayéfẹ́lẹ́ yínká ayéfẹ́lẹ́. yes mo ti bá yínká ayéfẹ́lẹ́ bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. látàyè bitter is real. láti ayé ìgbà tó ti wà ní tọ́bísìn ti wà ní yànà liberty níbi àjànlá yẹn ah. ni mo ti ń bá yín bọ̀ tètè. kí n tó lásìdẹ̀ntì nìyẹn. bẹ́ẹ̀ ni sà.